lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan sí a gbé ọlọ́run ga fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti ọ̀dọ̀ ìránṣẹ́ rẹ̀ adémúyíwá olùdáìsí adékúnlé tó ń ṣe onígbọ̀wọ́ ètò yìí àgbà aládùúrà ẹ̀mí mímọ́ yóò túbọ̀ máa di ìránṣẹ́ náà mú ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run yóò wà lára rẹ̀ ibi táwọn múlò lónìí ni ohun tí olúwa béèrè lọ́wọ́ wa ohun kan ni olúwa béèrè lọ́wọ́ wa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 ló ṣe wá ń béèrè pé a ti fi hàn án o ó fẹ́ o kọ̀ ó kù sí ẹ lọ́wọ́ yorùbá ní alágẹmọ ti bímọ àìmọ́ jókù sí lọ́wọ́ ẹsẹ̀ ọ̀rọ̀ yìí ń fi hàn wá dájú jáká wípé a ti fi hàn án ìwọ ọmọ ènìyàn lọ́nà kínní ó sọ fún wa pé ohun tó dára lọ́nà kejì ohun tí olúwa béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo wa tí a ní ọgbọ́n tí a ní iyì la gbọ́dọ̀ mọ ohun tó dára yàtọ̀ sí èyí tí ò dára ó wá ń sọ pé ohun tó olúwa ń fẹ́ ká ṣe ni pé nọmba one àkọ́kọ́ ká ṣe òtítọ́ ìkejì ká fẹ́ àánú àti kí á rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run wa àwọn tá a wò níbí lónìí kéèyàn ṣe òtítọ́ ó máa ní èrè lọ́pọ̀lọpọ̀ o ó sì ní ọlá lọ́pọ̀lọpọ̀ ó sì ní iyì lọ́pọ̀lọpọ̀ tí a kò bá ṣe òtítọ́ a kò lè rí èsì rere gbà a orílẹ̀-èdè wa òtítọ́ ò fẹ́ sí nílùú mọ́ irọ́ ti pọ̀ jù òtítọ́ ò rí ibi gbé mọ́ ohun kejì ó ń fẹ́ àánú ó ní kíwọ kí ó sì fẹ́ àánú àánú ló ṣe pàtàkì jù ṣùgbọ́n kò sí àánú mọ́ gbogbo ohun tá à ń bá kiri ni pé ojú àánú ti fọ́ tìkà ló kù a ò ṣàánú fọ́mọnìkejì mọ́ ẹ lo a ò mọ̀ wípé nípa ṣíṣe àánú la lè fi rí ojú rere ọlọ́run ó wá ní àti kí o rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run rẹ ọmọ ọlọ́run olúwa ń béèrè nǹkan lọ́wọ́ wa ó sì ń fẹ́ ká mú ó sì ń fẹ́ ká wò bó ṣe rí olúwa tó ń béèrè nǹkan lọ́wọ́ wa yìí ó mọ pàtàkì ohun tí òun béèrè ó sì mọ ìdí tó fi ń béèrè fún wa láti lè ṣe àṣeyọrí ìwé amósì orí karùn ẹsẹ̀ kọkànlélógún amos chapter five verse twenty one to twenty four ó ń sọ fún èmi àti ìwọ lónìí wípé olúwa ń béèrè ohun pàtàkì lọ́wọ́ wa nǹkan tọ́lọ́run fẹ́ ká wò níbí ni pé ó ní òun kórìíra ẹ̀gàn ó ní mo kẹ́gàn ọjọ́ àṣeyín èmi kì í gbóòórùn ọjọ́ àjọ bí ẹ̀yin tilẹ̀ rú ẹbọ sísun àti ẹbọ jíjẹ yín sí mi èmi kì yóò tẹ́wọ́ gbà wọ́n bẹ́ẹ̀ ni èmi kì yóò nà ní ẹbọ ọpẹ́ ẹran àbọ́pa yín ó wá ń béèrè ni mú ariwo yín kúrò lọ́dọ̀ mi torí èmi kò gbọ́ orin ìró adùn fíólì yín ohun tọ́lọ́run béèrè náà nìyẹn òótọ́ ọ̀rọ̀ ó ní ṣùgbọ́n jẹ́ kí ìdájọ́ kí ó ṣàn sílẹ̀ bí omi àti òdodo bí ìṣàn omi torí náà ẹ̀yin ọmọ ọlọ́run a ti o ó wá kù sí ẹ lọ́wọ́ ohun tí olúwa béèrè lọ́wọ́ rẹ̀ oṣù ìrònúkù adáláwa yìí àkókò tó lágbára ni àkọ́kọ́ ṣe òtítọ́ èkejì ṣe òdodo fi àánú fún ènìyàn kí wọ́n pẹ̀lú kó ba lè rí àánú gbà kí ojú rẹ lọ́run kó lè wà pẹ̀lú rẹ mo gbà á ládùúrà fún wa a ò ní ṣe lásán nínú oṣù ìrònúkúwàdà yìí a ò ní jábọ́ ìbànújẹ́ ẹkún kò sì ní dé bá wa ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ká tẹ̀lé ipa ọ̀nà rẹ̀ káwa pẹ̀lú ká ba lè ṣe àṣeyọrí ká ba lè ṣe àṣeyege ní orúkọ jésù a ò ní ṣe aláìní ohun tó dára ní àkókò yìí àti títí láéláé a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ fún orí ọ̀fẹ́ tí ẹ ní bákan náà la dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò yìí arákùnrin Adékúnlé Olúwadáìsí Adémúyìwá olórí iléeṣẹ́ Adémúyìwá medical diagnostic Olúwa túbọ̀ lọ́ra ẹ̀mí wọn Olúwa túbọ̀ dì wọ́n mú àwa tí a ń bá yín sọ̀rọ̀ láti ìjọ African Church Abẹ́òkúta diocese àgbàládùra ìjọ wa á túbọ̀ máa tẹ̀síwájú ẹ̀mí ọlọ́run yóò darí ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ jésù kristi olúwa wa.